ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dandan ni mo bá yín mo ní mi ò bá yín sọ mo ò bá yín ṣe women supporting women òfò sẹ ẹ rò pé mò ń ṣeré ni èmi ò lọ́rẹ̀ẹ́ àwọn tó mọ̀ mí mọ̀ mí àwọn tẹ bá rí tí bá ń pariwo wọn tí bá ń bá sọ̀rọ̀ mo ti kà wọ́n sí sísítà mi èmi ò ní ọ̀rẹ́ mi ò dẹ̀yìn tẹ̀ láti nìkan kẹ pé ẹgbẹgbàárùn kò sí nǹkan tẹ fẹ́ fèmí ṣe torí pé mo bímọ ọkùnrin mo dẹ̀ fẹ́ ká túbọ̀ tọ́ mi dá ṣé mò ń parọ́ ni pé ẹ̀yin obìnrin kan ìdúró ìbàláyé jẹ́lẹ̀ wà fọkùnrin tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà responsible ni ṣé mò ń parọ́ ni bọ́kùnrin ò bá ní owó lọ́wọ́ láwọn ọkùnrin tó wà responsible tí wọn ò bá lówó lọ́wọ́ tí wọn tó wù wọ́n láti ṣe fún ìyàwó àtọmọ tí ò sí tíyàwó wọn bá wọlé tọmọ wọn bá wọlé ẹ máa rí wọn tán wò tànútànú torí pé inú wọn ń bàjẹ́ wípé wọn ò lè wọn ò lè ṣe fún wọn the moment tí ọkùnrin bá struggle tó bá ní change kan lọ́wọ́ priority ọkùnrin yìí àwọn ọkùnrin tó bá rí báyìí tó jẹ́ pé wọ́n da ìyàwó àtọmọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ kí ń rántí láti raṣọ sí ara wọn lọ́rùn bí nǹkan tó máa wo ni pé ah ó máa dàbí ẹni tí ò tí ò ló ń jẹjẹ tó jàjà wá róúnjẹ bó ṣe máa ń ṣe àwọn ọkùnrin yìí nìyẹn gbogbo owó tó ń nìyẹn wọ́n á kọ́kọ́ fèsì ìyàwó àtọmọ wọn wọn ò ní rántí ara wọn gan láwọn ọkùnrin tó dáa tí wọn ò ti lówó lọ́wọ́ tó owó kan dàjà já sí wọn lọ́wọ́ báyìí èrò tí wọ́n ń rò nígbà tí wọn ò lówó pé àwọn ah, Ọlọ́run mi ìrówó tọ́jú ìyàwó àtọmọ mi èrò yẹn náà máa wá mú wá sí ìmúṣẹ ìyàwó àtọmọ náà máa kọ́kọ́ fi owó yẹn fèsì wọn ò ní rántí fámílì ara wọn gan wọn ò ní rántí ara wọn ṣùgbọ́n tí obìnrin bá ní owó lọ́wọ́ kójóbìnrin ni ò lówó tí owó kọ̀ọ̀kan kó kọ́kọ́ já sọ́wọ́ ẹ̀ ó lè má jẹ gbogbo wọn o bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí owó kan kọ́kọ́ já sọ́wọ́ wọn báyìí ní tó máa wá lọ́kàn wọn ni bó ṣe máa ra gold bó ṣe máa kọ́lé wọ́n wá mú ọmọ wọn mọ́dì tẹ́ ẹ̀ bá ṣọ́ra gan wọn ní jẹ́ kọ́mọ yẹn gan kó gbọ́ràn sí bàbá ẹ̀ lẹ́nu mọ́ bó ṣe máa kọ́lé bó ṣe ra gold tán bá tún wá ṣe fún ara wọn tán ọkọ wọn ò tí ì tò sí orí àjẹ́ndà wọn wọ́n extend ẹ̀ sọ́dọ̀ ìyá wọn ah ọkùnrin wáyé ìyá wọ́n á extend ẹ̀ sọ́dọ̀ ìyá wọn wọ́n á extend sọ́dọ̀ family wọn bó ṣe máa kọ́lé wọ́n kọ́lé ara wọn wọ́n tọ́jú ọmọ wọn wọ́n wá máa ìgbà yẹn náà máa rò pé jẹ́ ń kọ́lé fún màámi wọ́n á extend sọ́dọ̀ ìyá wọn wọ́n á extend sọ́dọ̀ ọ̀dọ̀ family wọn wọn ò ní rántí ọkùnrin yẹn nígbà tí kò wọn ò ní rántí pé àwọn jọ ní ọkùnrin nínú ilé ọkùnrin ló máa ọkùnrin ni ò kí ń lówó tó máa ń padà lówó tó jẹ́ pé first time tó bá máa lówó báyìí ìyàwó àtọmọ ló máa jẹ́ priority ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó bá gba owó tán tó bá gbowó oṣù nígbà bá ti yọ owó owó tó ti yọ tìyàwó tó ti ya tọmọlé tó ti ya gbogbo ẹ̀ láwọn ọkùnrin tó wà responsible ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń padà tún jẹ gbèsè kún gbèsè ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń yáwó kí oṣù tó parí ni the moment tó bá ti tó bá ti gba owó báyìí after ten days kò sí kọ́bọ̀ lọ́wọ́ wọn mọ́ wọn nínú ẹ̀ náà wọn tún ní jẹ́ kí ìyàwó mọ̀ nínú ẹ̀ náà nìyàwó á máa raṣọ patí á máa lọ sí patí á máa raṣọ patí á fi ọkọ lẹ̀ báyìí tẹ́ pé bọ́ksà ọkọ ti já á dẹ̀ múra nínú kòsíkòsí jẹ́pọ̀ ọkọ struggle ni ẹ máa rí ìyàwó mi tó ń raṣọ patí tó ń lọ patí every weekend á dẹ̀ máa wo ọkọ ẹ̀ báyìí tó ń wọ bọ́ksà tó já pẹ̀lú ẹ̀nà tọkùnrin yẹn bá jáde tó bá ṣiṣẹ́ owó tó ní kọ́bọ̀ ìyàwó náà ló máa rántí tó máa máa rà tó máa ìyàwó àtọmọ ìyàwó àtọmọ ìyàwó àtọmọ ni kò tiẹ̀ ní rántí ìyá tiẹ̀ bẹ̀yìn nínú owó tí ọkùnrin struggle to fun fún obìnrin yẹn á sì tún máa rántí bó ṣe máa extend ẹ̀ sí ìyá ẹ̀ ẹ wá lọ́kùnrin ò wáyé ìyá a ní mo bímọ ọkùnrin mo ni mi ò ní gba nǹkan tẹ́ fẹ́ máa fi lò wọ́n ìṣe ọkùnrin tí o bá ti gbọ́ lórí platform mi ó máa gòkú ni ó máa gòkú ní ẹ̀rù pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni the same tọkùnrin ò bá lówó ìyàwó ẹ̀ tó ń wọ aṣọ tó já ìjọ tó bá ti náwó náwọn èyí tó wà responsible ìyàwó yẹn ló máa face ìmí inú wọn kò tiẹ̀ kí ń ráyè kò ní rántí ọmọ mọ́ á fèsì ìyàwó Face lóun fẹ́ kí ìyàwó òun bọ ẹgbẹ́ mu òun fẹ́ kí ìyàwó òun step out òun ò fẹ́ kí ìyàwó òun wò ta kò ní rántí ara ẹ̀ ṣùgbọ́n tí ẹ̀yin obìnrin bá lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nu yín nǹkan tó máa ń kọ́kọ́ wà nínú timetable yín nínú àjẹ́ndà yín ẹ̀ mú ọmọ yín mọ̀dì ọmọ yẹn tẹ́ bá mú mọ̀dì gan ẹ ní jẹ́ kó gbọ́rọ̀ sí bàbá ẹ lẹ́nu mọ́ tẹ bá ti wá ṣe tí tẹ ṣe tọmọ ẹ ní fi ti ọkọ pẹ̀lú ẹ o ẹ rántí ìyá yín lẹ máa extend ẹ sí nígbà yẹn lẹ máa mọ̀ lẹ máa wá mọ̀ pé ọkọ yín rùn ìgbà yẹn lẹ máa mọ̀ pé onídọ̀tí ni bọ́sà tó já ló ń wọ̀ meanwhile nígbà tí ọkùnrin bá ní owó kò tiẹ̀ ní rántí àti pààrọ̀ bọ́sà tó ń já tó ń wọ̀ gan bó ṣe máa tọ́jú ìyàwó bó ṣe máa tọ́jú ọmọ bó ṣe máa tọ́jú ìyàwó bó ṣe máa tọ́jú ọmọ tí ìyá ọkọ ògan ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra ọkọ má ọkùnrin yẹn ò ní extend owó yẹn sọ́dọ̀ ẹ̀ àkọ́kọ́ ni àwọn ìwò tó ti wà lára ìyàwó òun tó ti wà lára ọmọ òun òun kọ́ fẹ́ dínà nígbà tó bá di tán ló máa ṣẹ̀ṣẹ̀ máa sọ pé bí òun rántí ìyá kó tiẹ̀ ní rántí bàbá lọ́pọ̀lọpọ̀ ìgbà mo mọ nǹkan tí mò ń sọ mo sọ fún yín pé àwọn nǹkan kan wà lọ́wọ́ mi tó jẹ́ pé nǹkan tí ẹ̀yin obìnrin kan fi ojú àwọn ọkùnrin rí èmi ò bá yín ṣe women supporting women lórí burúkú sẹ́ ọmọ mi ọkùnrin ò lè maltreat obìnrin àfi tí n bá sí láyé bẹ́ẹ̀ ni mi ò ní ọmọ obìnrin tí ọkùnrin máa maltreat àfi tí mi ò bá sí láyé nítorí pé ìyá ìyá àlà kò sí kò sí kò sí ìsìnkọ́lọ̀ kó fọ̀rùn kẹ kò fìgbà kan kúrò lẹ́yìn mi rí gẹ́gẹ́ bí ìyàwó ọmọ kò fìgbà kankan báyìí kúrò lẹ́yìn mi rí kí kí kí wàhálà ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá yẹn ẹ̀mẹ́wẹ̀wá yẹn ẹ̀yìn mi nìyá yẹn máa wà ẹ̀yìn mi ló máa wà ẹ máa rò bóyá òun ló bí mi ni ẹ wá fẹ́ kémi jókòó kí máa wá ẹ̀yin obìnrin kan kẹ́ máa ba yí àwọn ọkùnrin jẹ́ tó bá jẹ́ pé ọkùnrin ni ò ní owó lọ́wọ́ á wo ìyàwó ẹ̀ bá mi rí nǹkan tó wà nínú ẹ̀ ń sunkún ọkàn pé òun ò rí tọ́jú ìyàwó àtọmọ bó ṣe yẹ kó òun nìyí the moment owó kan bá já sí lọ́wọ́ báyìí ìyàwó yẹn àtọmọ ló máa face bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹ̀yin obìnrin ni tówó bá já sí yín lọ́wọ́ bí ẹ ṣe máa sọ yìí ọkùnrin di àtẹ́lẹsẹ̀ yín lẹ máa máa wá ìmí inú yín gan tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní nǹkan tọkùnrin yẹn máa fi gba òmìnira ẹ ní jẹ́ kó gba òmìnira nítorí pé ẹ fẹ́ jẹ́ kó lẹ́nu ọ̀rọ̀ ló dífá fáwọn tó wà nílùú òyìnbó tọkùn tó ń ṣèwé fóbìnrin tó bá di tó bá ti ń súnmọ́ time tí ọkùnrin fẹ́ gba ráúráú ẹ̀ ìgbà yẹn lẹ máa rí tó máa gba oríṣiríṣi excuse tó máa gbé síta ìgbà yẹn lẹ máa rí tó máa throw tantrums tó máa jà wọ́n ṣàfẹ́ fìtìnà tí ọkùnrin yẹn kán lè ní reason láti má jẹ́ kó gba ráúráú kí dẹ̀ ní reason tó ń ṣe fẹ́ jẹ́ kó gba ráúráú ẹ̀ torí pé wọ́n fẹ́ jẹ́ kó wà ní wọ́n ti believe pé tó bá gba ráúráú ẹ̀ ó free tó bá gba ráúráú ẹ̀ kò ní lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọmọ so wọn ò fẹ́ fún ní final òmìnira se sì fẹ́ jẹ́ kó wà lábẹ́ àtẹ́lẹsẹ̀ wọn ẹ rò pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni mo mọ nǹkan tí mò ń sọ èmi ò fẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ mi obìnrin tí ò bá ti fẹ́ òótọ́ ọ̀rọ̀ má nífẹ̀ẹ́ ọlọ́run kó fi ọ̀tá sáàárín èmi àti ẹ láéláé má nífẹ̀ẹ́ mi má fẹ́ràn mi má bá mi ṣọ̀rẹ́ Ma ro rere sí mi tó o bá ti mọ̀ wípé ara ẹ kò tọ̀rọ̀ má nífẹ̀ẹ́ mi èmi ò mà bò sí ṣe ọkùnrin ni ò kí ní lọ́wọ́ tí ìbànújẹ́ máa ń bá tó dẹ̀ jẹ́ wípé tó bá ní the next thing láwọn ọkùnrin tó dáa the next thing ni láti ṣe fún ọmọ àtìyàwó obìnrin ló jẹ́ wípé tí ò bá ní tó bá padà wá ní báyìí òun the next thing ni pé bó ṣe máa bó ṣe máa terrorize ọkùnrin yẹn ló máa máa wá bó ṣe máa terrorize bó ṣe máa bá tẹ emotionally ló máa máa wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn ọkùnrin tó dáa anyway àwọn ọkùnrin tó da náà ló máa ń jẹyà àwọn tí ò da ò kì í sábà jìyà lọ́wọ́ obìnrin ní báwo ni ìyà yẹn ṣe fẹ́ jẹ wọ́n ṣèbí ẹni tó bá rójú ẹ̀ ńlẹ̀ ló máa fìyà jẹ so mo mọ nǹkan tí mò ń sọ ẹ̀yin ọkùnrin ẹ yára yín ní brain ẹ yára yín ní brain ẹ yára yín ní brain tí ọkùnrin ò bá tọkùnrin bá ní change díẹ̀ kò tiẹ̀ ní ronú ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láwọn tó da láti lọ pati lọ náwó bẹ́ẹ̀ tí obìnrin bá ní change díẹ̀ báyìí bó ṣe máa tọ́jú ọmọ tọ́jú ara ẹ̀ tọ́jú ìyá ẹ̀ àti fámìlì ẹ̀ kò ní extend ẹ̀ dọ́dọ̀ ọkọ torí ó máa believe pé tóun bá extend ẹ̀ dọ́dọ̀ ọkọ yẹn ó máa fún lómìnira ni òun ò ní jẹ́ òun ò ní lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú yín mi ní gbogbo obìnrin ọ̀pọ̀lọpọ̀ nínú yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ìyẹn lẹ fẹ́ kémi jókòó tì tí mo bímọ ọkùnrin mo sọ pé kò sí wo àfi tí n bá sí láyé mọ́ lọ́mọ mi ọkùnrin kan máa mà obìnrin àbí tí mi bá sí láyé mọ́ lọkùnrin kan máa madrid ọmọ mi kó tí ẹ lè ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ẹ lọ túwọ̀ ara yín ṣe ẹ lọ yíwà padà ẹ̀yin obìnrin kan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin náà ẹ yára yín ní brain má jẹ́ kóbìnrin kan pa yín jayé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń ronú yẹn pé tẹ́ ẹ bá ní tẹ́ bá ní ah mo fẹ́ spoil ìyàwó mi àwọn obìnrin kan ò bá yín ronú bẹ́ẹ̀ báwọn bá ní mo fẹ́ spoil ìyá mo fẹ́ spoil ọmọ mi ni ìmí inú yín gan wọn ò ní jẹ́ kọ́ mọ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ bá ní tọmọ bá pe tọmọ bá tí bàbá bá pe ọmọ tó tí ìyá náà pe ọmọ a máa expect ẹ máa ṣe débi wípé ẹ̀yin ni ọmọ máa kọ́kọ́ dá lóhùn kó tó dá ìyá lóhùn kó tó dá ọmọ kó tó dá bàbá lóhùn torí pé ẹ ti fi owó ẹ ti fi ra ọmọ ẹ dẹ ẹ lálùbáríkà débi pé máa ní lọ bá bàbá ẹ náà tó bá ti ṣetán pẹ̀lú bàbá ẹ kó wá bá mi ẹ ní ṣe bẹ́ẹ̀ tẹ́yin bá lówó ẹ̀yin máa ń mú ẹsẹ̀ yín sílẹ̀ ni ẹ máa ń fẹ́ di òdìdí ẹ máa ń fẹ́ di ọlọ́run ọba ọkùnrin ló jẹ́ pé tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible ló jẹ́ pé àìlówó wọn gan ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn torí wọn ò lè tọ́jú ẹbí àti wọn ò lè tọ́jú ẹbí wọn nínú nínú ayé ọkùnrin tó bá ní ta ni ẹbí ẹbí ẹ wọn bá béèrè lọ́wọ́ ọkùnrin tó wà responsible tó da, wọn á ní ta lẹbí ẹ á kọ́kọ́ mú ìyàwó àtàwọn ọmọ ìlú máa pè lẹ́bí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin tó bá ní ta lẹbí ọmọ àti ìyá ọmọ àti ìyá tó bí obìnrin àtàwọn fámìlì obìnrin òun ni ẹbí obìnrin lọ́dọ̀ obìnrin even tó wà nílé ọkọ bí ọkùnrin ló máa ń wò pé wọ́n bá béèrè ta lẹ́bí ẹ̀ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ lẹ́bí ẹ̀ ní àwọn ọkùnrin tó dáa ẹ pé mi mọ nǹkan tí mo sọ alẹ́ ti ba yí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jẹ́ pẹ̀lú women supporting woman yín ẹ ti sọ lé ayé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dolúkúmuṣu kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ mi ẹ má nífẹ̀ẹ́ mi ọlọ́run ò ní jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ mi ń tẹ́ máa fi nífẹ̀ẹ́ mi ọlọ́run ò ní fi sí yín lọ́kàn èmi gan ò dẹ̀ fẹ́ nífẹ̀ẹ́ yín mi ò kí mi ò wà evil mi ò mi ò mi ò nífẹ̀ẹ́ evil ẹ tú ìkọ́nà lẹ́yìn àwọn ọkùnrin ẹ jẹ́ kí wọ́n ráyé gbé ìwọ ọkùnrin tó bá ya wèrè ni o torí ẹ ò bá pé ń sin orí ẹ ò lè pé mọ́ ṣàbáríkòlò dot com ire o ẹ káàárọ̀.